إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى في سورة الفاتحة الحمد لله رب العالمين وقال تعالى في سورة الأعراف الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وقال سبحانه الحمد لله في الأولى الحمد لله في الأولى والآخرة وقال سبحانه وتعالى الحمد لله الذي فضلنا على كثير من عباده من عباده المؤمنين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن نعمان بن بشير رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أتحدث بنعمة الله شكر وتركها كفر ومن لا يشكر ومن لا يشكر القليل لا يشكر الكثير ومن لا يشكر الناس لا يشكر الله رواه أحمد وقال الباني حديث حسن ورواه البزار وطبراني a fi gbogbo ẹ̀yìn fún Allah a fi ọpẹ́ fún un ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ó jẹ́ àfinimọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa. ọba aláàánú fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ mo ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀háábà rẹ̀ ọjọ́ òní ni ọjọ́ júmọ́à déètì òní ni. ọjọ́ kẹtàlélógún twenty third oṣù kejìlá oṣù nulẹ̀híjà ọdún fourteen forty three ìdúpẹ́ lórí iṣẹ́ hajj ọdún fourteen forty three Allah subhanahu wa nínú súra alifatiya Allah kọ́ wa ní ẹ̀kọ́. pé gbogbo ìgbà tí a bá ti ń kírun ká máa yin òun nítorí pé òun náà ni ọba tí ẹ̀yìn tọ́ sí òun náà sì ni ọba tí ọpẹ́ tọ́ sí ọ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé alhamdulillah rabbil alamin gbogbo ẹ̀yìn pátápátá ti Allah ni olúwa ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé lẹ́yìn náà nínú súrọ́tulẹ̀ àrọ́f kí a tún lè mọ pàtàkì ìmọ̀nà ọlọ́run eléyìí tí aláwo fi ta wá lọ́rẹ tó fi ṣe wá ní ẹlẹ́sìn Islam ẹlẹ́sìn àlàáfíà Allah subhanahu wa ta'ala ó ń sọ pé. kí àwọ̀ ẹrú rẹ̀ ká máa yìn ká máa dúpẹ́ fún wípé gbogbo ẹ̀yìn ti Allah ni Allah náà ni ẹni tí ó tọ́ wa sí ojú ọ̀nà yìí àwọn ìbá tí mọ̀nà tí kì bá ṣe pé olúwa ẹlẹ́dàá Allah òun ni ó lẹ́yìn Allah subhanahu wa ta'ala bákan náà nínú súra alikọ́sọ́s Allah subhanahu wa ta'ala ó tún ń kọ́ àwọn ẹrúsìn rẹ̀ ó ń kọ́ wa ní ẹ̀kọ́ bá a sì máa yìn bá a sì máa dúpẹ́ fún un wípé ní ìbẹ̀rẹ̀ a máa fi ọpẹ́ fún olúwa ẹlẹ́dàá wa ní ìparí a tún máa dúpẹ́ fún un a tún máa yìn Allah fi sọ pé. alhamdulilayi filiwula wàlákìrọ̀ gbogbo ẹ̀yìn títí aláwo ni alhamdu filiwula wàlákìrọ̀ gbogbo ẹ̀yìn ti aláwo ni ní ìbẹ̀rẹ̀ àti ní ìparí. bákan náà nínú súra anamli Allah subhanahu ó tún ń pe àwọn ẹrúsìn rẹ̀ tí ọlọ́wọ́n bá bá ṣe oore àjùlọ fún wa láàrin àwọn akẹgbẹ wa Allah subhanahu wa ta'ala ó sọ pé alhamdulillahi alladhi faddalana ala kathirin min ibadi al-mu'minin gbogbo ẹ̀yìn tí Allah ni ọba tí ó ṣe àjùlọ láàrẹ fún àwa lórí ọpọlọpọ àwọn ènìyàn nínú àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo nítorí náà ní orúkọ èmi tí mò ń bá wa sọ̀rọ̀ yìí àti àwọn akẹgbẹ́ mi tí a jọ ṣe hajj ọdún fourteen forty three à ń dojú ọpẹ́ wa à ń dojú rẹ̀ kọ olúwa ẹlẹ́dàá ọba tí ó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa tó sì kádàrá pé a wà nínú ẹni tí ó rí hajj ọdún 1443 ṣe lẹ́yìn ìgbà tí covid nineteen, tó ti ṣe gbogbo àgbáńlá ayé hajj àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe òun náà ni hajj ọdún 1443 bákan náà ájì náà ọlọ́run tún wá gbàdúrà wa débi pé ó tún wá já sí pé ọjọ́ júmọ́à náà ni ọjọ́ aráfà tún bọ́ sí tó bẹ́ẹ̀ gẹ́tọ́ fi já sí pé kútúbà méjì òun ló wáyé ní ọjọ́ náà kútúbà júmọ́à àti kútúbà ti arọ́fà kí aláwòkọ́ gbà lẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn náà tí a ti fi ọpẹ́ fún ẹni tí ọpẹ́ tọ́ sí tí a ti fi ẹyìn fún ẹni tí ẹyìn tọ́ sí anabi sallallahu alayhi wa sallam nínú hadithi nu'man ọmọ bashir anabi sọ ń bẹ̀ wípé atahadufu bi ni'mati llahi shukurun ká máa sọ ìdẹ̀kùn ọlọ́run ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa ká sọ̀rọ̀ nípa rẹ̀ àtúndúpẹ́ fọ́lọ̀ náà ni àdúpẹ́ fọ́lọ̀ ni. wàtẹ́ríkù ha kúfúrún kí ọlọ́run wá ṣe ìdẹ̀ra kó ṣe ìdẹ̀kùn fún ẹrú rẹ̀ kó wá dákẹ́ kó ṣe bí ẹni tọ́lọ́run ò ṣoore fún òun àìmoore ni o àìmoore ni nítorí náà làwa fi ń sọ nípa ti hajj ọdún fourteen forty three gbogbo àwa tí ọlọ́run kádàrà pé kárí ájì náà ṣe wípé àdúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i. wàmán la yẹ́sùkúrú al-qalil la yẹ́sùkúrú al-kathir ẹni tí ó bá lè dúpẹ́ fún ohun tó kéré nínú orí ọlọ́run kò ní lè dúpẹ́ fún orí tó pọ̀ nínú orí ọlọ́run. wàmán la yẹ́sùkúrú nas la yẹ́sùkúrú lọ́ha kódà ẹni tí ó bá lè dúpẹ́ fún àwọn ènìyàn tí ò fi ẹ̀mí ìmoore hàn sí wọn lórí dáadáa tí wọ́n ṣe fún un onítọ̀hún kò ní lè dúpẹ́ fọlọ́hún kò ní lè dúpẹ́ fún ọlọ́hún torí ẹni tó rí tó fojú rí báyìí ó ṣoore fún ọ ọ̀dákẹ́rọ́rọ́ ó jẹ́ káwọn èèyàn mọ̀ kó ṣoore ó sọ ọ́ pọ́lọ́ ń ṣoore fún ọ nípasẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ kan báwo ló ṣe wá sọ oore tọ́lọ́ ń ṣe fún ọ ọlọ́run tó fojú rí báwo ló ṣe wá máa sọ nítorí náà ní orúkọ èmi imam abu rahim mikael àti àwọn tí a jọ ṣe hajj láti ìpínlẹ̀ ọ̀yọ́ a fẹ́ dúpẹ́ fún àwọn igun mẹ́jọ kan tí wọ́n ṣe dáadáa sí wa lórí ìrìn àjò mímọ́ lọ sí Saudi Arabia tí a fi rí umura àti ajíṣe igun àkọ́kọ́ tí a máa fi ẹ̀mí ìmoore hàn sí òun náà ni number one citizen of Nigeria president wa Muhammadu Buhari wọ́n ṣe dáadáa sí wa dáadáa tí wọ́n ṣe sí wa òun náà ni pé wọ́n jẹ́ kí ìgbéra wa àti ìpadà wa sí orílẹ̀-èdè wa wọ́n ṣe wá lọ́jọ̀ sí ààyè tí wọ́n kọ́ sí ìlú Èkó fún àwọn nakon bákan náà wọ́n tún ṣe dáadáa sí wa pẹ̀lú àjọṣepọ̀ wọn ti ń bẹ pẹ̀lú ìjọba Saudi Arabia nítorí náà a President Muhammadu Buhari fún akitiyan wọn lórí ètò iṣẹ́ hajj eléyìí tí ó lọ ní ìrọwọ́rọsẹ̀. bákan náà igun kejì òun náà ni igun tí a mọ̀ sí National Hajj Commission of Nigeria ti ń pè ní NACON àwọn náà wọ́n gbìyànjú fún wa gan wọ́n gbìyànjú fún wa gan àwọn náà ní ẹ̀ka ìjọba ní federal level tí wọ́n mójú tó ètò hajj yálà ìyẹn bá stéètì lọ ní yálà ọba ọba àwọn ẹ́jẹ̀ǹtì lọ ní bọ́dì náà ní bọ́dì kan ṣoṣo tó wà lókè tó ń rẹguléètì ètò ìrìn mímọ́ lọ sí Saudi Arabia akí president wọn àti àwọn board members wọn pàápàá jùlọ àwọn tí àjọ wà ní Saudi tó ga sí pé ní kété tá a ké gbàjarì wípé àwọn ẹ̀tọ́ kan ń bẹ o tí ó yẹ kí ó tẹ̀ wá lọ́wọ́ tí ò tí ì tẹ̀ wá lọ́wọ́ àwọn bọ́ọ̀dù yìí wọ́n wá wọ́n wá bá wa sọ̀rọ̀ wọ́n bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdùnnú wọ́n sì fún wa ní ìró ìdùnnú pé ẹ̀tọ́ náà yóò tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó sì tẹ̀ wá lọ́wọ́ so aki kí chairman àbí president sì ni wọ́n ń lò fún wọn ni a kí wọn a sì kí àwọn gbogbo àwọn board member wọn pátápátá Allah yóò bá wa san wá ní yóò san wá ní ẹ̀san olóore bákan náà igun kẹta òun náà ni igun ìjọba orílẹ̀-èdè Saudi Arabia ìjọba orílẹ̀-èdè Saudi Arabia lábẹ́ ọba Salman ọmọ Abdulaziz ọmọ Abdulrahman tí wọ́n jẹ́ ẹbí Saud àkí wọn kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe wọ́n rí wa gẹ́gẹ́ bíi duyufu Rahman àlejò ọba àjọkẹ́ ayé wọ́n sì fi gbogbo nǹkan tí ó wà ní ìkáwọ́ ni wọn wọ́n fi tẹ́ wa lọ́rùn wọ́n ń ṣètò oúnjẹ àárọ̀ wọ́n ń ṣètò oúnjẹ alẹ́ fún wa bákan náà sì ni pé omi ò wọ́n wa nígbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sì ni iná ò ṣẹ́jú iná ò ṣẹ́jú fó tiẹ̀ sì ṣẹ́jú pẹ́rẹ́ báyìí kò ṣẹ́jú o à ń bèèrè tàbí pé wọ́n mú lọ. bákan náà ni ààbò tó péye wọ́n ṣe fún àwa lálàájì débi pé ẹni tọ́lọ́ ń bá ti kádàrá pé yóò kú sọ́ọ̀ nìkan ló kú kì í ṣe nípasẹ̀ pé ìjọba pé wọ́n kùnà lórí ojúṣe wọn rárá o rárá o wọ́n ṣe ojúṣe wọn ju bí a ṣe lérò lọ wọ́n ṣe ojúṣe wọn ju ń tá a ti mọ̀ ní ojúṣe ìjọba lọ nítorí náà kí ìjọba náà kọlọ́hún kọ́ má dàwó kọ́ bá ní fi ààbò rẹ̀ tí fi ń bò wọ́n kọ́ má bá ní fi bò wọ́n o àlejò one million èèyàn kò yí sí láti gbà o àlejò one million tí ò wá ní sí pé wọ́n tẹ ẹnìkan kan pa tí ò ní sí wípé rògbòdìyàn ṣẹlẹ̀ àkí wọn kú iṣẹ́ o ọlọ́ọ̀bà ní san wọ́n ní ẹ̀san olóore wọn ò jẹ́ ògbọ́gbẹ wá wọn ò jẹ́ bí ó pa wá kódà ọkàn wa balẹ̀ débi pé àìtìlẹ̀kùn lé ta bá fẹ́ sùn kò sí gìrìgìrì kankan kò sẹ́nì kankan tí ó sọ pé páì ń bẹ́hùn tó o bá gbọ́ ohùn kan níta ìrun pípè ló gbọ́ ìrun pípè ló gbọ́ ó lè gbọ́ ohùn míì tó bá ti yàtọ̀ sí ìrun pípè ò lè gbọ́ lù tiwọn kọ́lọ́wọ́n ọba kó ṣàánú orílẹ̀-èdè nàìjíríà náà o kó ṣàánú tiwa náà o. igun kẹrin mò ń fi àsìkò yìí kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ wa ẹnjìníà ṣèyí mákindé pẹ̀lú àwọn kọmíṣánná àwọn tí wọ́n rán wá sí saudi arabia àti special adviser wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo kí gbogbo yín o ẹ ṣé o àkìyìn àwọn alálàájì láti ìpínlẹ̀ ọ̀yọ́ tí mò ń gbẹnú sọ fún wọn nínú kútùbà tòní àkìyìn o wọ́n ṣiṣẹ́ takuntakun fún wa ní Saudi Arabia èyí tó jẹ́ abala ojúṣe tiwọn wọ́n rí i pé àwọn ṣe é eléyìí tó sì fẹ́ falẹ̀ ní kété tí wọ́n rí ìpè lórí ẹ̀ wọ́n dìde sí i ẹ ṣeun o ọlọ́run ó tún ti náà ṣe o igun karùn òun náà ni igun ti ìpínlẹ̀ tó mójú tó ìrìn àjò mímọ́ lọ sí Saudi Arabia ní abẹ́ aláṣẹ pòfẹ́sọ Malik Sayid àti igbákejì wọn Dr Ibrahim Adebolu àti gbogbo àwọn board member wọn pátápátá pàápàá jùlọ àwọn tí wọ́n láǹfààní láti bá wa kọ́wọ́ rìn lọ sí ìrìn àjò mímọ́ náà ní ọdún 1443 akínkúṣẹ́ ọlọ́run yọba ní sàn ní ẹ̀sán olóore. igun kẹfà òun náà ni sẹ́nitọ̀ wa Mọ̀ṣúrà Sùmọ́nù ìyá náà ìyá dáadáa ni wọ́n ìyá dáadáa ni wọ́n nígbà tí a wà ní arọ́fà tí wọ́n wá sálámà sí wa ní tẹ́ǹtì ọ̀dọ̀ wa tí àwọn kan wá sọ pé lásìgbà tá a mọ̀ ti dé lónìí a mọ̀ tí ì jẹun a ìyá ìkáwọ́ lórí pé ẹ ẹ tí ì jẹun lójú ẹsẹ̀ ni wọ́n dàbí four million naira sílẹ̀ láti fi ra oúnjẹ fún àwọn alálàájì wọ́n tún fún àwọn èèyàn ní ẹ̀bùn ẹ̀bùn aṣọ ẹ̀bùn ọ̀mbrẹ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run níjẹ́ kó bàjẹ́ fún yín o akínyín ẹ ṣé ẹ kú ìnáwó o ọlọ́run níjẹ́ tán bẹ́ẹ̀. bákan náà igun keje ó ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní Madina alimunawaro tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ state tó ga sí pé wọ́n wà ní abẹ́ ìdarí ọmọ àáfàá mi sheikh isa akindele salawudeen ọmọ wọn ti ń jẹ́ abdulrasaq tó ń ṣe dọ́kítọ́rà lọ́wọ́ àti àwọn akẹgbẹ́ wọn nínú ọmọ ìṣọ̀kan ọmọ ọ̀yọ́ state ní madina akiyin àwọn wọ̀nyí ni wọ́n dúró tì wá tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ tí wọ́n dúró tì wá gbágbáágbá torí pé àlejò la wá àwọn ni onílé àwọn ni wọ́n mọ ọ̀nà tí wọ́n sì mẹ̀búrú rẹ̀ àwọn ààyè tó yẹ ká ṣe àbẹ̀wò sí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí lọ́lọ́run fi kẹ́ wa tó ga sí wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn igun board member tiwa tó ga sí pé àwọn ni wọ́n jọ ń darí wa sí àwọn ààyè tí ó yẹ kí a lọ a o ọlọ́run ọba yóò bá ní san ní ẹ̀san olóore lẹ́yìn náà látún kí àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n ń ṣiṣẹ́ ní ìlú Mẹ́kà alimukarama tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ stéètì àtẹni tí kìí ṣe ọmọ Ọ̀yọ́ stéètì nínú wọn pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ní Mẹ́kà alimukarama ní ti igun àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹni tó jẹ́ ẹni tó jẹ́ agbẹnusọ wọn òun náà ni ẹni tí ń pè ní àjagun ẹ̀sìn ní ti àwọn akẹ́kọ̀ọ́ ẹni tó ń ṣe dọ́kítọ́rà lọ́wọ́ òun náà ń Idris kọ́lọ́ọ̀ba kọ́ba dáadáa fún wọn o ìlú mọ́kà gangan nìyẹn ti máa ṣiṣẹ́ hajj tí ẹ̀ bá lọ sí Madina ìyẹn ó kírun ní mọ́sáṣí ànábì ìyẹn ó ṣe àwọn àbẹ̀wò sọ́tún ní àwọn àyè tó àmọ́ gangan ìlú mọ́kà ni ó wà maka ni mina wa. maka ni muzalifa wa. maka ni jamoro wa. nítorí náà àwọn akẹ́kọ̀ọ́ yìí fún wípé àwọn ti mọlé wọ́n ti mọ̀nà wọ́n ti mẹ̀bùrú àwọn náà ni wọ́n ń sakitiyan lórí wa o ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín o ẹ̀kọ́ tẹ́ ń kọ́ lọ́wọ́ àwọn tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ nú yín ọlọ́run jẹ́ kẹ́ ní àṣeyọrí o igun kẹsàn-án tó kẹ́yìn òun náà ni àwọn ẹbí ẹnì kọ̀ọ̀kan wa àti àwọn ará wa àti àwọn aládùúgbò wa àti àwọn ọ̀rẹ́ wa gbogbo tí wọ́n bá ní mú gútó ilé torí wípé ẹni tó jáde kúrò nílé fóṣù kan tó sì fi ìyàwó ẹlòmíì fi ìyàwó lẹ̀ ẹlòmíì fọkọ lẹ̀ ẹlòmíì fọmọ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló sì fi iṣẹ́ tó ń ṣe ló fi ilẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ múgútó ọ̀rọ̀ wa lẹ́yìn wa ọlọ́run ọba yóò múgútó ẹ̀yin náà o ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín o ọlọ́run ní í ṣe lílọ ọbẹ̀ léèwọ̀ fẹ́ni yín o nígbà tá a wà ní haram yálà haram madina àti haram maka mi ò gbàgbé ẹnì kankan nínú ẹni tí ó bẹ̀ mí ládùá àti ẹni tí kò bẹ̀ mí ládùá àdúrà tí mo sì ń ṣe fún wa náà ni pé allahumma inni as'aluka an tujiba kulla akhin wa ukutin tọ́laba mi ni àdúrà inda baytika الحرام، والذين لم يسلبوا مني minni ad-du'a mimman يعني ìyẹn ni pé olúwa o bá mi jẹ́ pé gbogbo arákùnrin àtàrábìnrin tí wọ́n ní kí n bá wọn bẹ lọ́hùn tí n bá dé Maka àti àwọn tí wọn ò tiẹ̀ rántí tí wọn ò rántí sọ torí pé ńgbà tèmi ń lọ mi ò gbéra mi síta pé mò ń lọ sí hajj ṣe ni mo ṣe ní bòńkẹ́lẹ́ bó lẹ̀ gà sí wípé wọ́n ní bá a ṣe ń yọ só òun náà ni à ń yọ gbọ́ àwọn èèyàn padà di pé wọ́n mọ̀ wípé mi ò sí nílé mo lọ sí ìrìnàjò mi mọ́ torí náà ìwà fi ẹ̀tọ́ yẹn dùn àwọn tí wọn ò mọ̀ tẹ́ ń bá mọ̀ àwọn náà ìbá mi ní àdúrà pé ẹ bá lè tọrọ nǹkan báyìí ẹ bá lè tọrọ nǹkan báyìí so ẹni tó rán mi àtẹni tí ò rán mi nínú gbogbo àwọn tí mo mọ̀ pátápátá gbogbo yín náà ni mo bá bẹ lọ́n lọ́hùn pé kọ́lọ́hún ọba kó jẹ́ pé nǹkan tẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́hun ọba ní tẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ ó ní lánìṣẹ́kù ẹ̀ lè gbà tán kọ́lọ́hún ọba kó dáhùn kó ṣe é fún yín bákan náà ni mi ò yọ orílẹ̀-èdè wa nàìjíríà sílẹ̀ ẹni tó bá dé Saudi Arabia yóò fẹ́ sá mọ́ àwọn elétò lọ́wọ́ yóò fẹ́ sá. àmọ́ láti sá kò rọrùn ni kò rọrùn wàláì kò rọrùn àwọn náà ti mọ̀ pé àwọn èèyàn ò fẹ́ họ pé ṣébi tẹ́ ẹ kó wa dé yìí ibi tá a kù sí la dé yìí ibi tá a takú sí rè àwa ń lé mọ́ o àwa lé mọ́ kò sì sí nǹkan tó fà á bí kò ṣe pé tá a bá ní ká sọ̀rọ̀ ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì wa kò fara rọ tá ní ká sọ̀rọ̀ security security wa kò fara rọ gbogbo sector ní nàìjíríà ti lulẹ̀ àfi kọ́lọ̀ ń gbé wa dìde bá a ṣe wá dé Saudi Arabia táàsẹ̀ máa fa kànga táàsẹ̀ máa fa kànga òun gbọ́wọ́ sí ibi ẹ̀rọ báyìí omi ń jáde sí ọ lọ́wọ́ ni. tí wọn ò sọ pé à iná ti lọ o kí gbogbo ẹ̀ wá dúdú lọ kò sí yẹn ń bẹ̀ à kò tún sí gírígírí kò sọ́mọ ọ̀ta kò sọ́mọ amúgbó kò sẹ́nìkan tí ń dà lúrú wọ́n kálukú ń sin ọlọ́wọ́ ọba rẹ̀ wọ́ọ́rọ́wọ́ ni Allahu Akbar kò e, e, èmi pásánálì àtàwọn míì tí wọ́n tún sọ fún mi àṣé nínú tí ń fa kó dalẹ́ ká mọ̀rọ̀ oorun sùn ni ìpayà ti ń bẹ nù lú ni kì í ṣe pé bóyá ajá láìsàn ara wa dá pé nígbà tá a dé Saudi gbogbo ọmọ Nàìjíríà ara wa dá pé in fact èèyàn méjì tí wọ́n sọ pé ti kú wọn síbẹ̀ ni ara ọmọ Nàìjíríà dá pé ọlọ́run pé kárí ṣe ájì yẹn ọlọ́run pé kárí ṣùgbọ́n kí ló sọ wá di aláìsàn kí ló sọ wá di tó dásí pé gbogbo ìgbà la lo oògùn àìbalẹ̀ ọkàn ni àìbalẹ̀ ọkàn ni kò sí security kò sí nǹkan gbogbo gbogbo sector ní nàìjíríà ti lulẹ̀ mo wá rí i pé sísá kúrò nàìjíríà kọ́ ni solution fún wa sísá nàìjíríà títakú síbẹ̀ tírù mi bá fẹ́ takú síbẹ̀ àwọn lábàgán fẹ́ kí n dúró nígbà tí wọ́n dá mi mọ̀ tán wọ́n fẹ́ kí n dúró ṣùgbọ́n mo wò pé à ń lè fa àwọn èèyàn mi lẹ kí n wá takú síbẹ̀ o rárá o àmọ́ bọ̀ wálé ṣùgbọ́n ká tó wálé ẹ̀jẹ̀ abẹ́lọ̀ fún nàìjíríà tiwantiwa nìyẹn àdúrà tí mo ṣe fún nàìjíríà nìyí Allahumma inni as'aluka antakhtara li nàìjíríà wùlátà sọlihin wa umara adilin wa an yahfazana jamiya min kulli fitani al-irhadiyya waj'al nàìjíríà dara salam wa dara al-islam innaka alimun qadir zuliku wa tilimatin olúwa o bá ní àwọn olóríire àwọn olórí tí wọ́n jẹ́ ní rere bá fún orílẹ̀ nàìjíríà. àwọn aláṣẹ tí wọn jò ní déédéé bá nìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ìṣòro wa náà nu o nàìjíríà ò ní ṣòro kankan jù yín lọ wàláì nàìjíríà dáa pọ̀ nàìjíríà dáa pọ̀ nàìjíríà dáa pọ̀ o nàìjíríà dáa pọ̀ o ṣùgbọ́n ìṣòro wa ni ìṣòro olórí mo fa orí ní maka orí tẹ̀ ń wò yìí mo fa ní maka ní. Ni twenty riyal ẹ wo twenty riyal ní owó tiwa bí one riyal is one sixty one riyal is one sixty one sixty ọ̀nà twenty three thousand two hundred naira mo fi fa orí èló ni bábà tí wàá ń gbà ń bì bábà tó bá báyàn parí tó gbowó tó pọ̀ táàrí irú ẹ̀ ní two hundred naira mọ́là ń fárí ní hundred naira mo wá lọ fárí ní three thousand two hundred ṣé nàìjíríà dáa nàìjíríà dáa wọlé nàìjíríà dáa ṣùgbọ́n àwọn olórí wa ní kọ́lọ́ba lè túnṣe ẹ̀ oore ń bẹ nàìjíríà o oore ń bẹ nàìjíríà digbí àwọn náà máa sọ wọn á ní orílẹ̀-èdè tí wàrà ti ń sàn wàrà ń sàn nàìjíríà kò kàn dẹnu wa nìí kò dẹnu wa ni ẹ lè rọmọ Saudi Arabia kan kó ní dákun fún mi nítorí Ọlọ́run pé fún mi nítorí Ọlọ́run kí n fi jẹun ẹ lè rí tẹ ẹ nìkan tó bá tọrọ owó ń bẹ bíi kó jọ ọmọ Pakistan bíi kó jọ ọmọ Bangladesh bíi kó jọ ọmọ Syria bíi kò lè jọ ọmọ Saudi Arabia ìjọba wọn tó ti bí ó ṣe ń parí ní ìṣirò tírítù yẹn ọ̀rọ̀ wọn lọ́rùn ọ̀rọ̀ wọn lọ́rùn púpọ̀ abẹ́rẹ́ ní gabáwọn àwa bí ọlọ́run fún nàìjíríà kò sígbà tí mo wọ haram tí ì ní bẹ́lọ̀ fún nàìjíríà torí pé àwọn ò rí ibi sá lọ àti níyàwó àti bímọ a sì ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ọlọ́run a ṣe wá tìtorí ìgbádùn tara tiwa káwa jà ń jùlẹ̀ káwa takú sọ̀hún káwa mọ̀ ní à sáàbù òní dé mọ́ ni àwọn èèyàn mọ̀ ti dé àbú òmọ̀dé mọ̀ <laughs> yé gan ẹ̀ẹ́fẹ̀ẹ́ náà pé kó wọ́n wálé torí náà ìtọ́rọ̀ wa kàn a ti wà nínú ọkọ̀ a ti wà nínú ọkọ̀ kí dírẹ́fà wa wá wà o tá a bá fún un lépè ni o yóò ti yé kì í ṣèkú bú o tá a bá ń bú u yóò orí ni o pé mi ò tí ẹ mọ̀ mo fẹ́ náà. ìtọ́rọ̀ wa kàn ní pé ká máa bẹ náà fún un kó yege kó gúnlẹ̀ láyọ̀ ní ìgúnlẹ̀ láyọ̀ tiwa o tó bá forí gbá tó tí dàbà bá ṣẹlẹ̀ sí yóò kàn wá o torí náà ìjọba nàìjíríà àti bẹ náà fún yín o ẹ wá jẹ́ ká dùn ó gbá o ẹ sì ṣe tó ó ṣe gbá o bí gbogbo èèyàn ṣàdúrà fún yín èmi ṣe fún yín o mo ṣe fún yín lọ́sàn-án mo ṣe fún yín lóru o torí wípé orílẹ̀-èdè wa yìí orílẹ̀-èdè wa yìí àdúrà wa ni pé kọ́lọ́n jẹ́ kó dáa ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó fún wa ń bẹ̀. bákan náà ni mo tún rántí láti tọrọ àdúrà kọ́lọ́wọ́ ọba ò sọ wa níbi wàhálà àwọn agbésùnmọ̀mí o àwọn tí ń gbé nípa oríṣiríṣi ìpààyàn ló ń bẹ nàìjíríà ní lọ bá a tún ṣe wọ nàìjíríà tí gómìnà wa tó ní kọ́kọ́ tó wá kó wa látẹ̀kọ́ ìròyìn tí náà tún kọ́kọ́ gbọ́ ni ìròyìn ó gbẹnu tán wọ́n tún ní wọ́n tún gbé èèyàn wọ́n tún gbé ọba kan nílùú kan á ah! wọ ọlọ́run atúntún gbọ̀gbọ̀ púpọ̀ lẹ́nu bá ti wọlé ọlọ́run ṣàánú wa o ọlọ́run là wá o má jẹ́ wọn ó gbé wa mọ́ o má jẹ́ wọn ó rí wa gbé mọ́ o àwọn tí wọ́n ti gbé ọlọ́run bá lè tú wọn lẹ́ o wá ṣe orílẹ̀-èdè nàìjíríà ní orílẹ̀-èdè àlàáfíà ṣe ní orílẹ̀-èdè islam ìwọ ni ọba alágbára o ìwọ ni ọba olùmọ̀ agbára rẹ̀ sì nípọn atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kọ́lọ́wọ́n bá kó ṣàforíjì fún mi kó ṣàforíjì fún ẹ̀yin tí ẹ gbọ́ mi náà ọlọ́wọ́n bá yọ̀bà mi sẹ́yìn ní ẹ̀sán lóore o káàjì ọlọ́wọ́n ó ṣe rọrùn fẹ́yìn náà o tẹ́ bá wá lọ sí ájì ọlọ́wọ́n jẹ́ kẹ́ ẹ rí ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ inú kútúbà tí ń bọ̀ mo fẹ́ ṣe ń gbẹ́rẹ́ pàkọ́ lẹ̀ ẹ má fi sábà kàbáàjì ń jẹ́ o lè báàjì jẹ́ o ẹ fi eyín mọ́kà ẹ fi báàjì yín jẹ́ o eyín mọ́kà ó lè báàjì jẹ́ o ẹ rí sábàkà lórí ọmọ Saudi o bẹ́ẹ̀ sì rí eyín mọ́kà lẹ́nu wọn o tó ti yé bá mẹ́jọ àmọ́ pàdé